إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته أكراوا ìkíkí ti Islam tó bá gbogbo ìgbà àti àsìkò pẹ̀lú ìṣesí tó bá gbogbo ẹ̀ mu wípé àlàáfíà ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí ajẹ́jẹ́ tán rẹ̀ tí ń jẹ́ àlùbáríkà kó máa bá gbogbo wa gbé Insha Allah Ta'ala eléyìí ní ìtẹ̀síwájú lórí àwọn àlàyé tá ń ṣe lérí àwọn ahadith tí ń bẹ nínú ìwé 200 golden hadith from the messenger of Allah tí àfàwà Abdul Malik Mujahid tó kọ́. ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tó ló gbé ìwé náà jáde hadithi ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́ta nínú ìwé náà hadith number fifty two olágbéyẹ̀wò láàárọ̀ hadithi náà lọ wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé albirru husnul khuluqi wal ismu ma haka fi sadrik وكرهت أن يطلع عليه الناس حديثنا سيكون إيه؟ البر البر البر حسن لخلقي حسن لخلقي حسن لخلقي يعني كلامها حان بحديثي يعني albirru husnul khuluqi ẹjẹ́ àwílẹ̀ méje albirru husnul khuluqi albirru husnul khuluqi albirru husnul khuluqi albirru husnul khuluqi albirru husnul khuluqi albirru husnul khuluqi albirru husnul khuluqi gbogbo wa la máa ti mú yẹn sórí apá kejì ẹ̀ màá kàn ká náà sí wa lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta ẹtọ́lọ́n bá ní kó mú tọ́lọ́n kò ṣe ní rọ́ọ̀mù. wàlẹ̀ ismu máa háàkà fi sọ́dẹ̀ríkà àlẹ̀ ismu máa háàkà fi sọ́dẹ̀ríkà àlẹ̀ ismu. ما حاك في صدرك جاءت متى الإثم ما حاك في صدرك الإثم ما حاك في صدرك الإثم ما حاك في صدرك وكرهت وكرهت وكرهت أن يبقى يطلع أن يطلع وكرهت أن يطلع عليه الناس وكرهت أن يطلع عليه الناس والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس إجاجك البر حسن الخلق والإثم ما حاك في صدرك wakarihta an ya tole a alaihi na wakarihta an ya ito na hadith na balogini yíṣẹ́ lá mohamed sallallahu alaihi wasallam sọ pé alibirdu kàn pè ní dáadáa dáadáa ṣíṣe husnul khuluqi ó ní ìwà rere a sì lè sọ pé àlèbèrò rere ṣíṣe husnul khuluqi ó ní ìwà dáadáa lọ́pẹ̀ ní àlèbèrò ànábì ní rere ṣíṣe o husnul khuluqi ní ìwà dáadáa wàlẹ̀ ismu ẹ̀ṣẹ̀ òun ni ha háàkà fi sọdìríkà nǹkan tó ń lọ tó ń bọ̀ nínú ọkàn rẹ̀ fi sọdìríkà ó ń wúyẹ́wúyẹ́ ọkàn èèyàn wákàrí ta ó sì kórìíra òfẹ́ àyìnyàtọ́lẹ̀ àléhìnnà kí àwọn ènìyàn kí wọ́n mọ̀ nípa ẹ̀ yàtọ̀ tọ́ọ̀lẹ̀ á àlè káwọn èèyàn ó rí tàbí kí wọ́n mọ̀ nípa nǹkan náà lẹ́ẹ̀kan sí ìjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ pé àlèbèrò da ìtẹ́ǹpì ní rere husnul khuluqi ó ní wà dáadáa wàlẹ̀ ismu ẹ̀ṣẹ̀ ń tiẹ̀ máa òní tó ṣe pé háàkà ń lọ ń bọ̀ tàbí ń rúwúyẹ́ fi sọ́dìríkà nínú ọkàn rẹ̀ wákàrí ta ó sì kórìíra tàbí ò fẹ́ àyìnyà tọ́lé àléhìn náà sùn kí àwọn ènìyàn kí wọ́n rí tàbí káwọn èèyàn ó mọ̀ nípa a bá wọ hadith yìí ó ṣe pàtàkì fún àwa mùsùlùmí àwọn ẹ̀kọ́ sì pọ̀ tààlẹ́kọ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ò ní pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ń fún wa ó ń ka oríkì ó ń ka kí oríkì nǹkan fún wa ó ń ṣàlàyé bí nǹkan ṣe rí lẹ́bàá ṣe sọ pé oríṣiríṣi ọ̀nà ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam fi máa ń ṣàlàyé nǹkan fún wa ọ̀nà tó lò ń bí ni pé ó ń sọ fún wa pé kí ni à ń pè ní àlègbèrú tó bá sọ pé rere ni kí ni à ń pè ní rere ó tún sọ fún wa pé àlè ìfún ẹ̀ṣẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ọ̀nà téèyàn lè gbà láti fi ṣàlàyé ni tó ń tàn bá ti mọ nǹkan yẹn ọ̀rọ̀ ó yẹn jù nígbà tí wọ́n sọ pé kí owó òun ni nǹkan tá à ń ná láàrin ara wa láti fi rajà òun la sì máa ń gbà tá a bá ta ọjà it's a medium of exchange tí n bá sọ bẹ́ẹ̀ o ti ṣàlàyé tí wọ́n ń pè lówó náà kékeré tó sọ yẹn yóò ní ìtumọ̀ tó pọ̀ nù ọkàn ẹni tó gbọ́ tó náà nábì tó ní àlèbèrò ní tá à ń pè ní rere husnul khuluqi oníwà dáadáa ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a lè fàyọ ń bẹ̀ tó ní wípé tí wọ́n bá sọ pé rere oríṣiríṣi ọ̀nà òun ni a máa ń gbà á lò lẹ́yìn ọlọ́run ọba gbà lò nínú Qur'an òun ló ti wáyé nígbà míì sábà wọnú alukur'an ọlọ́ọ̀ni wàtàáwánu alẹ́lẹ́ bẹ́rì wàtàkọ́wá suratul Maida ni kálísà kadhalika sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kanu ọlọ́ọ̀ni wàtàáwánu alẹ́lẹ́ bẹ́rì wàtàkọ́ tàáwánu ẹ máa ran ara yín lọ́wọ́ ẹ máa yín ṣe ẹ kúnra yín lọ́wọ́. alẹ́lẹ̀ bẹ́ẹ̀dì lórí rere lórí dáadáa wà àti bẹ̀rù ọlọ́run ó fi hàn pé nínú àyà yìí ó ṣòpinya láàrin dáadáa àti bẹ̀rù ó ṣòpinya láàrin méjèèjì a jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ń bí yóò máa jẹ́ ń tó ní í ṣe láàrin ìwọ lè rere tàbí dáadáa yóò máa jẹ́ tó ní ṣe láàrin wa àtàwọn kìíní àtẹ̀dá tọ́lọ́run dá. nígbà míì àlèbírù gangan tá a pè ní rere yìí a máa ń lò ọlọ́run ọba lò láti jẹ́ kó túmọ̀ sí ìjọsìn àti ìmọ̀tẹ́láṣẹ Allahu Ta'ala èyí tó hàn ni o àbí tí ó hàn gẹ́gẹ́ bí ṣe wà nínú alukur'an suratul baqara sura two aya one hundred and seventy seven ọlọ́run ní laysa lil birra an tuwallu wujuhakum qibala lil mashriqi wal maghribi kìí ṣe dáadáa kìí ṣe rere ó ní kó dojú kẹ́ẹ̀dá ojú yín kọ al mashriq ibùyọ̀ oòrùn wal àti ibùwọ̀ walakinna al-birra àmọ́ ìyẹn pé ṣùgbọ́n tá à ń pè ní rere òní man amana billah ẹni tó ń ṣe dáadáa lẹ́ni tó nígbàgbọ́ nù Allah wal yawmil akhiri àti ọjọ́ kẹyìn wal malaikati ó tún nígbàgbọ́ pé àwọn màláíkà ń bẹ wal kitabi ó nígbàgbọ́ nù àwọn tírà ọlọ́run mo rò pé ó ti yé ọ́ wan nabiyyin ó nígbàgbọ́ náà àwọn ànábì ọlọ́run pé tòótó ni wọ́n ń bẹ wà á tàlè máa là àìlẹ̀ hubbi ìdáwìlì kùrbà ó tún ná nu dúkìá tọ́lọ́run ọba fún un tó ń tipó náà nífẹ̀ẹ́ sí dúkìá yẹn ó yóò fẹ́ fún yàn lówó òun náà nífẹ̀ẹ́ sí wò ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ yóò tún lọ fún àwọn òwò dáwìlì kùrbà àwọn alásùnmọ́ yẹn ni àwọn ẹbí àwọn ará àwọn ojúlùmọ̀ àwọn ọ̀rẹ́ wọ́lé àtàmà àti àwọn ọmọ òrukàn wọ́lé masakina àtàwọn aláìní wàbùnà sabil àwọn ọmọ ojú ọ̀nà yẹn ni pẹ́ni tó ń rìnrìn àjò tí ó wá rí ṣòro lórí ìrìn àjò tó wá ní bùkátà sí ọrẹ ìrànlọ́wọ́ tí ó fi débi tí ń lọ wá sáìlín àtàwọn atẹ́wọ́ gbọ́rẹ́ àwọn tí ó tọrọ ẹ̀bùn mi nítorí ọlọ́run ẹ ṣàánú mi àsọpá àwọn tí wọ́n ti sọ tọrẹ títọrọ díṣẹ́ tá a máa ń pè lóní báárà ìyẹn nu ṣẹ̀rẹ́ Islam èèwọ̀ ni alábìíní ẹlòmíì máa tọrọ títí tó fi jẹ́ pé níjọ́ gbèǹde kò ní sí ẹran kankan lójú ẹ̀ mọ́ egungun ni ó kù mẹ́ẹ̀ nínú ìgbà wa mi ẹ̀rọ àpàbí ṣàlàyé ẹ̀sẹ̀yìn ìdánábí ni èyí tó bá lọ ń gbà nínú tó ní bùkátà sí iná ló ń jẹ sínú okùn rẹ̀ yẹn. wá fi rìkọ́ọ̀bù àtàwọn tí ń bẹ nínú gbèkùn hmm, àwọn tí ń ṣe kí ni àwọn tí ń bẹ nínú gbèkùn àwọn wo ni ń bẹ nínú gbèkùn ìgbèkùn ẹrú wọn ń bẹ jẹ ẹrú àwọn wọ̀nyẹn yóò mọ ná láti tú wọn lẹ̀

tóun ìgbérun dúró ìgbà tó wù ní máa kírun yìí máa kí bó ṣe wù ní ẹ̀rí pé a bá wo inú alukur'an dáadáa èyí tí máa sábà pọ̀ ní ikọ́ ọmọtò sọ́la pé mo sọ pé àwọn tó ń kírun àyàfi sura wo ni mo yẹn sàálà ọlọ́run wa bẹ̀rẹ̀ sí define wọn bó ṣe sọ pé ilalimuso lèmi ẹ̀rí pọ́nà wa tún wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé alẹ́dínà òun fi salatihim daimun àwọn tí wọ́n dún ní mọ̀ọ́rùn wọn daimun dáwàmú alásọ̀là kẹ́nìkan máa rò pé àwọn jẹ́ ń kírun òun ti kí ṣúbì òun tún ní kí lọ́la kò ní kí ń jọ́ mẹ́rin yóò tún kí ń jọ́ márùn rárá daimun kí ló tẹ̀lé alẹ́lágùnmọ̀ ẹ̀rí pọ́nà wọn mọ̀ so ìkọ́ mọ́tò yẹn onímọ̀ sábà pọ̀ jù wallahu wa a zakata ó sì tún máa ń yọ zaka nígbà tí zaka bá wọ dúkìá ẹ̀ wàlè mú fún nàbí zaka yàtọ̀ sọ̀rọ̀ ti o ọ̀rẹ́ tọrẹ àánú o àtinúwá zaka ọ̀ràn yẹn yọ ó sì ní bí dúkìá yẹn ó tó kó tó di pé ṣe kí ni kí zaka tó sọ tó bá jẹ́ tó wó àmọ́ ṣèṣirò rẹ̀ ní àkàkúléètì ẹ̀ góòlù náà fi ń kàkúléètì ẹ̀ láti mọ iye tó bọ́ sí lásìkò tàbí fàdákà sílífà àsìkò sílífà là ń lò torí pé ó sì pọ̀ díẹ̀ torí tá a bá lo góòdù owó yẹn ó pọ̀ àwọn tí ó yẹ sàkà ò ní pọ̀ sọ làwọn afáàfin sílífà ńlá lò méjèèjì lànà bí gbé kalẹ̀ ó sallallahu alaihi wa sallam tọ́lọ́run sànù náà wàlìmọ̀ fún nàbì àdìmọ̀ àwọn tí wọ́n mú lérí wọn ṣe ìdá àdó tí wọ́n bá ṣe lérí tàbí táwọn tí wọ́n mú àdéhùn wọn ṣe tí wọ́n bá ṣàdéhùn wà sọ́ọ̀bìrì náà fi bá sá ìwà tọ̀fọ́ àwọn tí wọ́n ń ṣe sùúrù fi bá sá nínú òṣì tí wọ́n bá ní nínú ebi tó tẹbi tó ṣì bá dé wà àti nígbà ìnira àwọn afọ onítẹ̀fsíìr àwọn nù wọ́n túbà sá ìyẹn sí òṣì wọ́n sì tú wà dọ̀rọ̀ ìnira sí ojú ogun ìlọ́pàá àwọn tùmọ̀ míì tó wà ń bẹ̀ o lọ́ọ̀lá wà hìnà lè bá àti ní àsìkò kíni hìnà lè bá àsìkò tí nǹkan bá lè kókó máyà tó sì dé ulaika alladhina sadaqu àwọn ọmọ kìí ṣe pé tẹ̀síìrì ayé àgànlá fẹ́ ṣàlàyé à ń ṣàlàyé ọ̀rọ̀ albert ni o ulaika alladhina sadaqu àwọn wọ̀nyí ni alladhina sadaqu àwọn tí wọ́n sòdodo nù ulaika umul muttaqun àwọn wọ̀nyí lolùpáyọ̀ lọ ẹ̀wọ̀n kan so wàá dẹ̀yà ní èyàn tó máa sí pe Allah ta'ala ẹ̀wọ̀n tó lọ ń pè dé rere dáadáa ṣíṣe rere ṣíṣe ọlọ́run sọ pé àwọn tí wọ́n ń ṣe dáadáa tí wọ́n ń ṣe rere ní àlèmọ̀takù àwọn olùpáyà ọlọ́run ọ̀nà tí rere tún lè gbàjẹ́ nìyẹn nítorí náà yìí anabiwa rere ṣíṣe àti ẹ̀ṣẹ̀ tó fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara ó ṣe kí ni ó fi wọ́n sí ẹ̀gbẹ́ ara wọn alábi sallallahu alaihi wasallam ní al-birru husnul khuluq ní tí wọ́n ń pè ní bírò dáadáa tí wọ́n pè ní rere ṣíṣe òní dáadáa so ajẹ́ pé pẹ̀lú ọ̀rọ̀ ta sọ àlàyé <clears throat> nǹkan méjìlá lè mú a lè sọ pé tí wọ́n ń pè ní rere ṣíṣe òun gangan ni dáadáa ìtumọ̀ kejì ni pé nínú rere ṣíṣe ní kí ni ìwà dáadáa wa ìwà dáadáa wá nìyí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lónìí kọ́lọ́hún ó ṣàánú wa ò ní a ò mójútó ìwà dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ti tá a bá ti lé kí ni máa ń pè tá a bá ti lé bẹ̀rẹ̀ sí hakuran sórí àti hakuran àti hadith ẹ̀rẹ̀ ẹ̀dùnmí hafiz quran ni hakuran hadith àwọn bẹ̀rẹ̀ ṣe súnà irùngbọ̀n sílẹ̀ àwọn brothers àwọn youth àwọn ọ̀dọ́ ṣòkòtò ní susac mashallah ní àfimíà tìrìpánà bí sọ gangan ni pé ìzárọ̀ tó lè mẹ́rin ní susac yìí gbogbo aṣọ tí mùsùlùmí lọ́kùnrin bá fẹ́ wọ̀ ojúgun ni ó wà on the calf between the knee and the ankle tá bá wò láti orúnkún sí ọrùn ẹsẹ̀. Huh? ìdajì ẹ̀ òun ni wọ́n ń pè ní nísù sac ìbẹ̀rẹ̀ aṣọ mùsùlùmí gbọ́dọ̀ máa dé kò gbọ́dọ̀ kọjá ṣùgbọ́n àdìtì mi wà tánàbí sọ pé irfa ìzáàrọ̀ kan ń sọ fún sàbí kan ìlà nísù fa aṣọ rẹ tó wọ̀ yí sókè lọ síbi ojú gan fa in àbáyìí tà tó bá wà lè ṣe yẹn wà á lẹ̀ ká àbáyìí má jẹ́ kó kọjá kókósẹ̀ jẹ́ kó wà ní òkè kókósẹ̀ kókó ẹsẹ̀ wa méjèèjì yẹn gbogbo aṣọ tí mùsùlùmí gbọ́dọ̀ wọ̀ tó bá wọ̀ kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ máa rí kókó ẹsẹ̀ yẹn kì í pé ẹlòmíì sì gbọ́ yóò di yẹn ó bo kókósẹ̀ kò wọlé má jẹ́ aṣọ wọlé nbí wọn sọ ń bi ni pé àlẹ ka àbẹ̀yìn kó wà ní òkè kókósẹ̀ fàyín àbẹ̀yìntà wà àlẹ ka àbẹ̀yìn yẹ wà lókè ẹ̀ ìyẹn ni pé tó o bá lè ṣe ti ní sùsáàkì dáná bí sọ̀dẹ̀ wà ìyá àkà wà isbal ó dọwọ́ rẹ o ṣọ́ra fún káṣọ rẹ máa sọ̀kalẹ̀ kó máa sọ̀kalẹ̀ látòrí òkè kókósẹ̀ lọ́ọ̀lẹ̀ àní tún sí pé wọ́lẹ̀ tẹ́lẹ̀ ìlú tí ò bá ti wọlé kókósẹ̀ wọn hàn ó dàbí trọ́sà àwọn ìbò gangan táwọn ìbò ń pè ní trọ́sà tẹ́wàá lọ dictionary àwọn tí wọ́n bá ṣe eh, graphic illustration ẹ̀rí wọ́n yà kókósẹ̀ yẹ jáde irú ètí Michael Jackson máa ń wọ̀ ń jọ̀hún ẹ̀hán tí ó wọ sọ́ọ̀sì sí trọ́sà ìbónú irú bá ṣe láṣẹ mùsùlùmí gbọ́dọ̀ máa bínú òní à ń pè sófin nígbà kan tó lórin burúkú kan tó kọ pé ṣé omi yọ kókósẹ̀ ọmọ àlè trọ́sà làwọn Yorùbá tún wọ̀ ọmọ wọn yọ ọmọ àlè trọ́sà ní fi kókósẹ̀ hàn làwọn Yorùbá bẹ̀rẹ̀ aṣọ àlàjì àpà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́rọ̀ kan ṣáá ànábì ni innahu minal makhila ó ń bẹ inú gbéraga inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run onífẹ̀ẹ́ gbogbo onígbéraga pátápátá ní fàárì lọ́rọ̀ kan ní tá à ń lò ń bẹ̀ ó tá à ń ṣàlàyé and brothers wàrí alomi susac irùngbọ̀n àwa a máa ṣe irun náfìlà ha Qur'an àmọ́ husnul khuluq ìwà dáadáa ò sí fún kò níwà dáadáa eléyìí ṣe pàtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ńgbà tọ́lọ́run fẹ́ ròyìn rẹ̀ nínú Qur'an suratul Qalam nun wal qalam ayẹlẹ́ ìkẹrin ọlọ́run ní wa innaka la'ala khuluqin adhim ó ó lòjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam innaka dájúdájú rẹ̀ la'ala khuluqin adhim tá a máa ń sọ pé ìwà dáadáa ọ gbogbo yìí bẹ́ẹ̀ ó gáà níwà dáadáa o wà dáadáa rẹ mọ̀ pọ̀ ó mọ̀ níwà rí pọ o tó fi ròyìn ànábìnú Ọpọlọpọ àwa mùsùlùmí wọn èyí wà rí ròrò nìyẹn wa ní wọn yẹn kò sọ ọmọ yẹn kò níwà ẹlòmíì tí wọn bá tó wá ń sọ fún kò ní yóò ti ń ni wọn fi hate òun ẹ̀sìn mi ni wọn hate bẹ́ẹ̀ sọ fún bí ń sọ náà ò kankan kò ibi tí ti ń dá yín lóhùn náà kí wọ́n lè wà rẹ̀ dání don't mind them torí pé òun ti ń ṣẹ̀sìn ni ara ẹ̀sìn ni wá ara ẹ̀sìn ni wá òjíṣẹ́ ńlá Muhammad wa alihi wa sallam ó jẹ́ kó yé wa ná ọ̀pọ̀lọpọ̀ Muhammad sallallahu alayhi wa sallam arábìwá muhammed sallallahu alayhi wa sallam ó ní ní ntí ó pé ọ̀pọ̀lọpọ̀ wọ àlìjẹ́nà hmm? nínú àdéhùn náà Tirmidhi àti Ibn Majah ó ní oní takwa lọ́ọ̀ì ìbẹ̀rù ọlọ́run wà husnul khuluq àti wà dáadáa anábì ní innama bu'istu li utammima salihal akhlaq subhanallah innama bu'istu li utammima salihal akhlaq nàdíìsì imam hakim anábì ní dájúdájú àmọ́ wọn ò gbé mi dìde ìnàmà bò ìsù bí kò ṣe fún kí ni lè òtá mímọ sọlẹ alákin lè wá pé ìwà dáadáa to perfect morals good character níta nítorí ẹgbẹ́ mi dìde nù níta nàbí àtúrí ẹgbẹ́ mi dìde nìwọ wá sọ pé kò ṣe nǹkan kan inú ẹgbàá wa mi ànábì sallallahu alaihi wasallam ànà zaimu bèbáyìí ti ń fi ààlà lè jáná ti lè mọ̀nà hassan khulqa'u mo fi downtown lójú ó ń dúró mo jẹ́ mo fi dá lójú kí ni tí mo fi dá ẹnìkan lójú ilé kan fi ààlà lè jáná ní ibo lòun ti fi ní ibi tó ga jù ààlà ààyè tó ga jù ní àlìjáná níbo ló ga jù Jannatu Firdaus tó ga jù nínú àlìjáná ó ń tàn tání liman hasana khulqa fún gbogbo ẹni tó bá tún wà rẹ̀ ṣe tó bá hùwà tó bẹ̀rẹ̀ sí hùwà dáadáa subhanallah fìdáwọ̀sì òun fi ọkàn rẹ̀ balẹ̀ òun garanti ẹ̀ òun fi lọ́kàn balẹ̀ òun jó ń dúró fún òun fi dá a lójú pé yóò ní kan níjà àlùjànnà fìdáwọ̀sì kí ló ní yóò fi nílé yẹn sà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsí ìfojúró jù tó wà dáadáa anábì náà náà àdé ìtàn ló fi ní àlèbérò hosnolekolok rere ṣíṣe gbogbo tó húsbì wà dáadáa ni anábì inú ẹgbà wa mi sallallahu alaihi wa sallam ó ní akmalul mu'minina imanan ahsanuhum khuluqan náà àdé Imam Ahmed àdé sọ́yìn ni àwọn àdé ìsìnmọ̀ yìí insha tó akmalu lil mu'minin àwọn tó pé jù lọ akmalu superlative nínú English superlative akmalu lil mu'minin àwọn tó pé jù lọ nínú mọ̀mìnì ìmọ̀ọ́nà nínú gbàgbọ́ ni o tó bá ní onímọ̀ ní olákìdá ìwọ tí gbàgbọ́ rẹ pé jù ní asanu homfolocom àwọn tí wà wọn dáa jù. ó fẹ́ pé ìgbàgbọ́ ó ní nǹkan ṣe pẹ̀lú ìwà dáadáa so téèyàn ò bá níwà ẹ̀sìn rẹ̀ gan-an ó mẹ́hẹ̀ anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé ma min shay'in afqalu fil mizan min husnil khuluq kò sí nǹkan kan ní àdìsí imam ahmed àti abu dawud gbogbo àwọn àdìsí tẹ́ lọ sọ yìí jami sheikh al-albani wọ́n sọ ha rẹ̀ o anábì ní ma min shay'in min shay'in subhanallahi nakra kò sí nǹkan kan afkọlù tó wúwo fílímù zan lórí òṣùwọ̀n yẹn níjọba ìdí tó tẹ ìwọ̀n ní sunilẹ̀ kọlù tó tó ìwà dáadáa. sọ́bẹ̀ pé ìwà dáadáa kìí ṣe ọ̀rọ̀ tá a lè máa fọwọ́ yẹpẹrẹ mú níparí lórí ọ̀rọ̀ yẹn ànábi innal mu'minina la yudirik bi husni khuluqihi darajata sọ́ìmì lè kọ́ ìmì tí bá kan wà tẹ́ wọ́n ń pè ní àdìsí náà bá wí tá a máa ń ké lè kí wáyé ó tún yàtọ̀ sí àdìsí náà wá wí rẹ̀ ti kọ́rẹ́ àdìsí yẹn tá a máa ń gbà ń lè kí wáyé. ni innal mu'mina dájúdájú mu'mini la yudirik bi husni yóò lè bá pẹ̀lú ìwà dáadáa rẹ̀ tin ń hù subhanallah dárọ́jà ta sọ ìmìlẹ̀ kọ́ ìm ipò àwọn tí ń gbá àwẹ̀ tí wọ́n tún yí dìde kírun lóru ẹ má wọ̀rọ̀ àsọ ìm ẹni tí máa ń gbá àwẹ̀ lọ́sàn yóò gbaa àwẹ̀ monday yóò gbaa àwẹ̀ thursday yóò bid yóò gba gbogbo àwọn àwẹ̀ yàtọ̀ sáwẹ̀ ọ̀ranyàn gbogbo àwọn àwẹ̀ tàtàwà yóò máa kọ́ìm alikọ́ìm yóò tún máa jí dìde yan tàájúdù lóru ànábì wa ní òòró nígbàgbọ́ òdodo mùmíní tákìdá rẹ̀ pé tìgbàgbọ́ rẹ̀ mọ́yán lórí tó lálàáfíà tí ò nígbàgbọ́ bú tàbí gbàgbọ́ èyí tí ò bá mu ipò tí àwọn yẹn dé yẹn àwọn tó ń gbàwẹ̀ tí wọ́n tó ń yan náfìlà lóru yìí ipò tí wọ́n dé yẹn pẹ̀lú ìwà dáadáa yóò sì lé wọn bá yóò dé ipò yẹn pé ó kàn hùwà dáadáa wọn á sọ pé ọ̀rọ̀ ò mọ̀rọ̀ sọ ibi tó ò bá mọ̀ sọ bóun ṣe mọ̀ sọ ni ẹ̀fọ́ ńlẹ̀. àbáwo ló ṣe ń ṣe báyìí ò ráwọn àgbàlagbà ńlẹ̀ ní ọ́nà ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ṣẹ̀rí àtìlá ní ká má dọ̀bálẹ̀ ká má kúnlẹ̀ ìyẹn ló ní kó mọ́ ṣe sùúrù ni ìyẹn ló ní kó mọ́ tẹ̀ wọ́n mọ́lẹ̀ ni ó bá tó mọ́ kí èèyàn tẹ́ èèyàn mọ́lẹ̀ nígbà tí èèyàn kan tó ráwọn àgbàlagbà tó jókòó tó kàn náà ẹjọ́ ẹ̀sùn ẹ̀sùn subhanallah ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé kìí ṣe ara wa laysa minna kìí ṣe ara wa mùmìnì man lam yukrim kàbí ìrọ̀nà ẹni tí ò bá máa pọ́n àwọn àgbàlagbà wa lé kìí ṣe ara wa mùsùlùmí man lam yarham sọ̀gírọ̀ nínú àwọn tí ò bá máa ṣàánú ọmọ kéékèèké náà nábì ní ìṣara ṣùgbọ́n ẹni tí òkun àgbàlagbàlè tó bá sọ̀rọ̀ ẹ̀kan rẹ̀ ọ̀rọ̀ tí ó dá. mo wà ní wọ́n lè gbọ́ mi ní dákọ̀ ẹnì kankan wọ́n dẹ̀ mi ní hajj ní ọdún kan ní Mínà à ń sọ̀rọ̀ àwọn brothers yẹn ká mọ̀ tanra wa jẹ àwọn èyí tí mò ń sọ àwọn group of àwọn brothers kan ni o ọlọ́run fún wọn ní àrísìkì gbogbo àwọn wọn ríṣẹ́ àwọn tí mò ń sọ group yẹn tó dáa ṣùgbọ́n wọn ò níwà tó dáa nínú òye sí tèmi mo ṣe ń bá wọn ṣe mọ́ pé kó jẹ́ yẹ kí n fa àwọn ọmọ ilẹ̀ mo wá bẹ̀rẹ̀ sí í ṣèṣe sí kan sí wọn tó ń yà wọn lẹ́nu ah, wọn wá ń bínú sí jẹ́ eh, àwọn bọ́dà sáwọn mọ̀ wọn ṣe bí tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti ń bá wọn ṣe ní ìgbà tó wá pẹ́ mu ní ìwà yín ò dáa torí wọ́n ń complain ìyẹn ni pé wọ́n ń sọ pé ládùúgbò táwọn wà àwọn èèyàn ò ṣe súnà ní mosque wọn àwọn èèyàn ò lè ṣe súnà mosque yìí ìmáàmù yín ò sì lè gbà yín láàyè ní mọ́ṣáláṣí tẹ̀tí ń kírun torí pé ìwà yín ò dáa kó àwọn èèyàn wò pé ṣé súnà ni ó ní kí wà mọ́ dà ẹ lọ tún wà yín ṣe tẹ́ bá tún wà yín ṣe wọ́n ó gbà yín láàyè ń bẹ̀ yín ibi tí mo ti kọ́ bẹ̀rẹ̀ ní ẹ wo bẹ́ẹ̀ ṣe lówó tó ìṣe tí fún mọ́mù yín lówó rí ẹ ta lọ́rẹ̀ rí wọn ò ta lọ́rẹ̀ wọ́n dẹ̀ rí yẹn gbé mọ́tò ńláńláńlá wá sádùúgbò mo wo fóònù tó wà lọ́wọ́ àwọn iPhones and phone kò sí ètò less than 150, 200,000 phone 150 fifty kejì one hundred and fifty naira one fifty k one hundred and fifty thousand two hundred phone ní kó dání ẹlòmíràn kò méjì dá nínú wọn àbí fún mọ́ọ̀mù ibi tí wọ́n ti ń kírun ní fifty naira dógún wọ́n ti sáwọn níbi ilé àyẹn gbogbo yìí sọ̀n gan-an ó tààyàn létí àwọn ni kò fà wọ́n lẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wọn nìyẹn torí wọn ò rí ìkọ̀ọ́ṣe ìwà tó dáa lára ẹ̀ ẹ kírun mọ́sìkì ẹ gbọ̀ndì inú ẹ máa lọ ẹ ní kí imam imam ẹ lẹ́sà nǹkan kan imam ó wàá náwó sí ẹ̀yìn kọ́lẹ́ sí imam tẹ bá ti kó sí lónìí ti ń bọ̀ one thousand lẹ́ẹ̀fì sátẹ̀lẹ́wọ́ yẹn tó wá kí tó one thousand lẹ́ẹ̀fì ha lọ́wọ́ tó bá rí báyìí kódà yóò fẹ́ lè ṣe pèlè yín ibi tínú rẹ̀ ó dùn twenty naira fifty naira làwọn èèyàn ń one thousand not even five hundred ẹ kì ẹ sọ̀rọ̀ tó dáa ẹ bá àwọn ọmọ kéékèèké ṣeré ẹ báwo ní kinní kan ẹ jókòó gbọ́rùn sókè ẹ kápá sókè ẹ ṣáà ń la oúnjẹ làwọn ní àwọn èèyàn ṣe súnà lóòótọ́ ṣòkòtò lókè wọ́n sọ fáwọn ọmọ ọmọ rí tó wọ ṣòkòtò bíi tí yìí tó ṣe súnà wọ́n ò ni wọ́n làwọn kọ́ lọ́mọ pé ó fẹ́ lọ ju àwọn so ọ̀pọ̀lọpọ̀ wa nínú àwọn tá a lá ń ṣe súnà láti fi àìní ìwà tó dáa àfi lé àwọn èèyàn di ẹ̀sìn sọlá náà bìbí sọ́ńbì sọ̀lọ́lá ayọ̀kẹ́ tó bá ní àlèbérù ìbẹ̀rù ọlọ́run tó kó sínú gbà tá a lọ mú ayé aláìsà àlèbérù ọ̀wá yẹn gbogbo nǹkan wọ̀nyí ànábì húsùnà lè kó lòkè wà dáadáa gbogbo ìbádà tó ló ń ṣe yẹn gan tó bá níwà dáadáa ó kó kó ńlẹ̀ ìwà dáadáa ṣe pàtàkì jẹ́ kí wọ́n mẹ̀ẹ́sù níwà dáadáa ládùúgbò jẹ́ kí wọ́n mọ̀ ẹ́ sóníwà dáadáa níbi iṣẹ́ jẹ́ kí wọ́n mọ̀ ọ́ sóníwà dáadáa láàrin ẹbí jẹ́ kí wọ́n mọ̀ ẹ́ sóníwà dáadáa làwọn alábàárín rẹ̀ má jẹ́ kí wọ́n mọ̀ ẹ́ sí ẹni tí ò lẹ́kọ̀ọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń sọ eléyìí sí àwọn ọmọ ìyá ẹ̀jọ̀ jẹ́ ká yí yẹn padà ọ̀pọ̀lọpọ̀ wa ní ìbéèrè wa lè wáyé pé ìwà dáadáa yìí ṣáàdá mọ́ni látọ̀run àbí ìgbà tá a dáyé òun là ń kọ àdámọ́ ni a sì tún ń kọ torí páwọn míì wà kìí ṣe pé wọ́n kọ ṣùgbọ́n lọ́nkàn fún wọn fún àpẹẹrẹ sùúrù iná wà dáadáa ni ẹlòmíì ọlọ́run fún sùúrù ṣùgbọ́n ẹlòmíì mọ́kàn ni alára kíkan ni wọ́n ta mi sí mi láà wọ́n sì ní kì í dúdú ẹ̀rẹ̀ lómi dádì nítorí pé alára kíkan ni kò ní súnmọ́ àwọn èèyàn yóò máa jìnnà sí wọn ni nígbà tó bá ń kanra máwọn èèyàn ta ní ìgbà tó ń sọ lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà rẹ̀ lómi ọmọ kí ó tó bá ti ṣe wá sí ní mosque sáwọn aikantla nàlàmbẹ́lá tó bá bẹ̀rẹ̀ tẹ́nìkan bá sọ̀rọ̀ èsì tí ó fún ń tọ̀hún yẹn àwọn èèyàn ò ní béèrè question mọ́ lọ́la kò ní rẹ́rìn ànábì sọ fún wa nípa ká máa tújú ká bàṣáṣá tó lè wájú ànábì kò pàdé àwọn èèyàn ìwájú tọ́lìk pẹ̀lú ojú tó túká kúrẹ́nì ìlẹ́jú kókó ni pẹ̀lú òun ṣe wá sí àmọ́ kóòtù hadith lórí ọ̀rọ̀ ẹyọ kan ó lè kóòtù hadith tààtì àwọn yàrá ah, hadith ti pọ̀ ju jàre àwọn ń lọ nìyẹn kò lè ṣàlàyé hóró kan nu ọgbọ̀n hadith tó kóòtù yẹn o ó ti ha ṣàmọ̀ká mọ̀ká mọ̀ká mọ̀ká mọ̀ká mọ̀ká mọ̀ká kí láǹfààní táwọn èèyàn fẹ́ ṣe inú gbogbo ọgbọ̀n àdìsí tó kó tì ṣé wọ́n jẹ́ tù lábùlẹ̀ yìí nìkan fẹ́ kọ́ àdìsí lọ́dọ̀ ẹ̀ tí wọ́n àdìsí àbí kó mẹ́yọ̀ ká kó ṣàlàyé kò sì lè ṣàlàyé ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò dáa kò mọ bóun ó ṣe ṣe sòkè wá ní tí mo fẹ́ fààyàn bẹ̀ ni pé òun ò ní ládàámọ́ tó kan tó sọ̀rọ̀ yóò bínú àwọn kan wà báwọn àwọn kan wà rẹ pé in tó sí nígbà míì ìwà dáadáa a máa ń kọ́ bóyá àwùjọ tí wọ́n bí wa sí tí wọ́n ti rè wá tá a ti dàgbà mo rò pé pàápàá àwọn tí wọ́n bá gbé bí àwọn ìlú lórí àwọn tó wà lẹ́kọ̀ọ́ ń sìn àwọn ìlú tí wọ́n máa ń pè ń lu òkè ẹni tí wọ́n bá bí sáwọn ìlú yẹn ó máa ń ní bí ìwà dáadáa bí oko ó bá àwọn àgbàlagbà gbé wọn ti kọ́ láti kékeré wà ti jókòó táwọn àgbàlagbà tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ni wọ́n ṣe ń sọ wọ́n bá fẹ́ búyàn lọ́nà tó fi jẹ́ pé ó ń tọ̀hún inú rẹ̀ ó dùn yóò dúpẹ́ pé ẹ ṣé o máa lọ sí ìmínú yìí padà máa gbé ọ̀rọ̀ yín yẹ̀wò ó ti mọ̀ láì jẹ́ pé lọ́ọ́ kọ́ níbi kankan torí pé ó ti rí ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń yanjú ẹ̀ ó ti rí ẹni tó jẹ́ pé èèyàn bú ni wọ́n pè lé èèyàn bú lójú rẹ̀ báyìí tó tún dọ̀bálẹ̀ tó ń sọ pé wọ́n bínú <clears throat> ó ti rí rí ó ti mọ̀ gbòyìn àwọn tí ò bá wá láǹfààní méjèèjì yẹn pé àwọn ọ̀tá àmọ̀ tí wà dáadáa ó pọ̀ mi lè mọ ṣàlàyé ẹ̀dùn ẹ̀gbọ́n tán o kò í ṣàdámọ́ rẹ̀ fún àpẹẹrẹ bóyá nìkan tí máa ń bínú ni ẹlẹ́ẹ̀kejì kò sí kò dàgbà ní àwùjọ tó ti rí wà dáadáa kọ́ bóyá àwùjọ àwọn agọ́ǹbẹ̀ẹ́ ló ti dàgbà bóyá àwùjọ àwọn ọmọkọ́mọ ló ti dàgbà bóyá àwùjọ àwọn èèyàn bí aṣa tí wọ́n sọ pé mo ṣe ń wo wọn ò gbádùn <laughs> ẹ̀kọ́ àwọn èèyàn nínú ọkọ̀ wọn ò gbádùn àtọ́lò ọlọ́gbọ́ ọmọ kan jọ sí ńlọ ló ń sọ̀rọ̀ títí wọn ń jàjà kó ní à wèrè lòun kò ń ṣe wáyé òun ò gbádùn kò dẹ̀ ẹnu òun ẹlẹ́nu rí kò sẹ́ni tó wò lè sọ̀rọ̀ sí ẹlẹ́nu rí ihò méjì tánà bí ti sọnù ọ̀kan méjì ọ̀pọ̀lọpọ̀ tí ó gba àwọn èèyàn wọná látara ihò méjì ni ìkan rẹ̀ lẹ́nu ìkejì lábẹ́ ẹlẹ́nu rízọ̀ abúnigbé ńlá yìí wáyé ló lè kú lè hómazá ti lò màzá àwọn yẹn ó lè jẹ́rú àwùjọ yẹn ni bóòlù ti wá fẹ́ dùn níwà dáadáa irú àwọn yẹn wọ́n ò lọ kọ́ ìwà dáadáa ọ̀nà ìwé náà lè gbà kọ́ ọ̀nà àkọ́kọ́ ni pé wọ́n mọ̀ ka Kùránì àti súnà wàá mọ̀ wò ó kí lọ́lọ́run pè ní dáadáa wàá mọ̀ gbìyànjú láti ṣe é kí lànàbí pè ní dáadáa wà á mọ gbìyànjú láti ṣe alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ó máa gbọ́ àlàyé wà dáadáa lẹ́nu àwọn àfáà tí wọ́n ní wà dáadáa ẹlòmíì máa mọ̀ mọ̀ kò ní lọ sí halkọ àwọn àfáà oníwà òǹdẹ̀lẹ̀ ní ìṣó làwọn àfáà yẹn ti compromise ẹ̀wọ́ àwọn àfáà tí wọ́n níwà dáadáa tí wọ́n mọ̀rọ̀ sọ tí wọ́n máa ń gbọ́rọ̀ kalẹ̀ tí àlàyé fáwọn èèyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní lọ alkọ wọn kò ní lọ gbọ́ àzùn yóò ní àwọn àfáà yẹn ti compromise pẹ̀lú àwọn bídíà ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n máa ń ṣe pé àwọn àfáà tí wọ́n máa ń sọ̀rọ̀ tí ò bá mu ọ̀rọ̀ líle pé ẹ ti ṣe orí bù ìwọ tó sọ pé súnà ò ní ṣe súnà ayé ẹ ti ta òfo ló ti ṣe yẹn alkọ bẹ̀rù ni ó máa lọ èèyàn ní máa lọ rú àwọn àfáà ilé pè sallallahu alaihi wa alihi wasallam ká bá ń gbọ́ gbogbo ọ̀rọ̀ àní ẹ̀wọ̀n gbogbo àdìs ànábì láti ka fifty two là ń ka iná nínú kíni nínú golden àdìs ewúlẹ̀ gbọ́tà ànábì ti ṣe pèlè àlejò àdéhàn tí wọ́n mú àwọn àdìs ànábì wà bẹ̀rẹ̀ láti nọ́mbà one àti dé nọ́mbà fifty two wà rí bí kan tá ànábì ti ṣe pè méjìléláàádọ́ta jágbọ́rí nígbà kan kó lórí ibú náà àgbọ̀rí ó sì ṣe ṣe ẹ̀rí táàfì ká two hundred ní tán insha Allah ta'ala kó lọ́n ṣe rọrùn fún ẹ̀ ní gbépè kankan bẹ́ẹ̀. ẹ̀ nígbó lórí ibu ṣe báwọn abdullahi ibùnú bẹ́ẹ̀ ibùnú zàlúlù wà mọ̀dínà ẹlẹ́ni àwa níbi wá àzẹ̀mọ́ sọ pé ẹ̀rí akàndarúkọ ìmọ̀mù ẹ̀ gangan tàbí ìmọ̀mù àdúgbò yẹn tàbí mùsùlùmí kan ẹ̀ bàbá kinní kan kàn lárúkọ ọmọ lórí èyí kinní kan wèrè yẹn èyí kinní kan oníbíbí àyẹn abdullahi ibùnú bẹ́ẹ̀ ibùnú zàlúlù gbàṣìgbà lórí tóun ṣé kùránì dáa èèyàn mélòó ni kùránì dákọ rẹ̀ pé abúláhàb mushrik abúláhàb ní nasaratul masad tabbat yada abi lahabin watab nítorí pọ́lọ́ ń fi ṣẹ́bílé lórí ni ìwọ ò sì lè ṣẹ́bílé èèyàn ó sì nípò ẹni tí ó sọ pé nìkan ó wọ̀ náà torí pọ́lọ́ ń sọ pé sayasulane romda tanab yóò wọ̀ náà ìyẹn jẹ́ kanu mujiza anabiwa muhammad iṣẹ́ ìyanu nítorí pé kí ni abúlé àbí ògbà islam tó fi kú tí ó fi jẹ́ inú tá a fi mọ̀ pé òdodo ọ̀rọ̀ ọlọ́run ní kùránì nìyẹn ọlọ́run sọ lójú àbúlé àbí pọ́mọ náà ni tó bá fẹ́ púrúfù ànábì rọ́m ṣèbí yóò kàn ṣe àṣàdùn ńlá ìlàìlàlà rẹ̀ ibo lóun ọmọ náà lòun àdá oláṣẹ ń dídí mùsùlùmí kò gba islam tó yẹ kú mímọ̀ jìzá náà àwọn mérekù kùránì ó gbọ́ kọ́ lọ́run sọ̀rọ̀ àgbò ọlọ́run ni ó sọ ومنهم من ضمير ومنهم من ومنهم من ẹwọ́n sọ́rọ́ tó mọ̀nàfikún gangan ọlọ́run ò dákọ̀ ẹni kankan nù wọn yakulun la'irọ̀ jáàná ìlàlẹ̀ madina ti la yọkùnrin jáàná lè àázù mí ní alẹ́ adala ẹ̀rí láìrọ̀ já náà rí ó ní ọlọ́run ni wọ́n sọ ike tá a bá padà sí mẹ̀dínà kò dákọ̀ wọn ṣùgbọ́n tá a bá dénú tẹ̀síìrì àwọn afá ò máa sọ. ẹ iná ṣá ni aká huwalẹ̀ abitar ẹni tó ń gan ìrẹ́ ànábì òní òní lẹ́yìn ọlọ́run ò dákọ̀ ẹ̀ fún wa. sọ́rọ́tò mọ̀dáfíìr iná ò fa kàrọ́ wakọ̀ dàrọ̀ thumma kùtìlá kàyífà kọ́ dàrọ̀ jọ́lọ́ dákọ̀ ẹ̀. túnmọ̀ nẹ́bọ̀ túnmọ̀ kí ni abasa wàbasa olóhùn sọ kò dákọ̀ ẹnìyẹn fún wa gan hmm? ó pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣe àgbàtà lórí yóò kàn dákọ̀ ní lórí ah, subhanallah ìwà dáadáa ṣe pàtàkì o sọ ṣàánú àtorí pé kò lẹ́kọ̀ọ́ yẹn tẹ́lẹ̀ ìwà ẹlẹ́kọ̀ọ́ ti ẹ̀yẹn ọlọ́run wá ní kó mọ kùránì kó mọ àdíìsì yẹn torí pé kò kẹ́kọ̀ọ́ kùránì yẹn gangan àti yẹn so látara bẹ́ẹ̀ òun àìníwà àti ẹ̀rù wa gbé wọ̀ tó fẹ́ fẹ́ bá súnà jẹ́ so irú àwọn èèyàn yìí lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn tó lẹ́kọ̀ọ́ yẹn lálẹ́ ọjọ́ kò tí so ó mọ tí mo fa lọ bẹ́ni pé bóná bóòlù yẹn ṣe lè níwà rí pẹ̀lú kíkẹ́kọ̀ọ́ ìwà rí lọ́dọ̀ àwọn tó níwà rí yẹn ọlọ́run náà sọ yá ayọ́lẹ̀ dínà máa ń takò lára kúnnù máa sọ dìkì àwọn olódò àwọn ẹni rè ń kéèyàn wọn lọ àárín wọn ọjọ́ kò tí wọn mọ wo bí wọ́n ṣe ń ṣe wàá rí pé tó bá fẹ́ ṣe nǹkan míì àfà ó gbọ́ lọ́wọ́ mú tó bá fẹ́ sọ nǹkan mi wọ́n sọ̀rọ̀ sí ẹ̀ báyìí pé kò má sọ wọn ká ah, àfà yí ẹ kìtì mọ́ nìyẹn ẹ fẹ́ ká sòdodo ni ó kò yí ẹ ẹ wà pẹ̀rẹ̀ kan tí wọ́n mú wá nínú ìwé eh, ìwé ìbò kan báyìí wà tí wọ́n sọ fún wa nípa iṣẹ́ pèpè gbàgbé táìtì ìwé yẹn sí ọmọ yẹn ń ka kí lọ́dọ̀ àfà sunna afa sufi kan wá wà ń lu wọn yẹn àwọn èèyàn pọ̀ mọ́ṣáláṣí ẹ̀ wọ́n ń ṣì wọ́n lọ́nà a máa ṣàlàyé ọmọ yẹn wá ń sọ fún àfa pé kí lòun fẹ́ lọ ṣe wáàsí fáwọn èèyàn bẹ́ẹ̀ àfa yìí ní kó mọ̀ lọ mọ́ ti lọ ọbẹ̀ mọ́ lọ mọ́ sákìwù tiẹ̀ ọmọ yẹn wá wò pé àfa òun yẹn pé ọ̀lẹ ni ó ń bẹ̀rù ni ìrìn ó ń ṣe kìtìmọ̀ ló ń fọ̀rọ̀ lọ́n pamọ́ ló bá lọ mọ́ṣáláṣí yẹn ó wá lọ sọ̀rọ̀ ó kàn dẹ́mu ìmọ̀mù yẹn pé tó ń sọ̀rọ̀ dáa ẹ̀ máa tí mọ̀mù yẹn ṣe wá ní in fact pé bọ́ọ̀ yìí pé ẹ̀yin èèyàn ní mọ́ṣáláṣí ọmọ gidi rèé o wàlíyù ni ẹni ọlọ́run ni irùngbọ̀n rẹ̀ kọ̀ọ̀kan yìí ẹni bá rí ẹyọ kan tú nú ẹ̀ bí irùngbọ̀n ẹ̀ ṣe pọ̀ tó tó bá rí ẹyọ kan tú ó ti dọ̀ máa lìjẹ́ náà nù ṣẹ̀dá pé súnfì tí gbogbo ọkàn rọ́ọ̀ṣì wọn bá bẹ̀rẹ̀ sí farungbọ̀n rẹ̀ tó pákàpákà ẹ̀jẹ̀ bò wá ọmọ yẹn wá ìwọ rò pé ogbọ́n nígbà tó dọ́dọ̀ àfa rẹ̀ tó ń sọ fún ọ ẹ̀kọ́ bó ṣe lọ sọ̀rọ̀ ń bẹ̀yẹn ò tíì ni já gbogbo ẹmọ ìyá ẹmọ ìnira tó rí àwọn èèyàn tó wá ní gbàntósùn ò ní gbọ́ náà wọn tẹ̀lé wọn ní wàlí yìí já gbogbo orun gbẹ wọn tù ẹ̀jẹ̀ bu àgbọn ìyẹn náà ló máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn máa ń Muhammad sallallahu alayhi wa sallam àrọ́jùlọ alẹ́dí ní kọ̀lẹ́lẹ́ èèyàn ó máa bẹ lórí ẹ̀sìn tani ààyò rẹ̀ tó bá yàn láàyò tó jẹ́ mú fàlíyàndúrà ahadùkún mọ́ yìí kọ́lẹ̀ wòye sẹ́ni tó fẹ́ mú lọ́rẹ̀ẹ́ tó bá jẹ́ alágídí èèyàn ló mú lọ́rẹ̀ẹ́ wọ́n náà dá alágídí tó bá jẹ́ tí ò lẹ́kọ̀ọ́ ló lọ mú lọ́rẹ̀ẹ́ wọ́n náà dẹ̀ tí ò lẹ́kọ̀ọ́ níparí torí àsìkò àmọ́ bẹ̀ lọ́hùn náà kó fún wa níwà dáadáa nínú àdífẹ anábì ní allahumma ahsanta khaliki fásin khuluki ọlọ́run ó ti ṣẹ̀dá mi dáadáa ó jẹ́ kí wàá tèmi náà ó dá o nínú àdúrà mi tánà mọ́ ń ṣe àná ihdini li ahsani li akhlaq tọ́mi eh, sí ojú ọ̀nà ètò ìwà tó dáa jùlọ láyáhádì li ahsani àkọsẹ́ni tó lè tọ́ni tó lè fi ní mọ̀nà sí ìwà tó dáa ìlà àǹtà yàtìrẹ́ ọlọ́run wàá gbé kúrò fún mi ìwà bú láyá sírò wà á ní sẹ̀yí àá kò sẹ́ni tó lè gbé wà abú kúrò fún yàn yìí ọlọ́run torí àsìkò torí pọ́jọ́ ti láti ló bí forty minutes hmm? ànábì tó sọ ń bi àdéhùn yẹn sallallahu alaihi wasallam pé ní tí wọ́n ń pè ní ohun tí wọ́n ń wàkàríhìta àyẹ̀tọ́lẹ̀ àhàlẹ́hìn náà ó ń rú ẹnu ọkọ̀ rẹ̀ ò sì fẹ́ káwọn èèyàn ó rí ó lẹ́ṣẹ̀ nù tí wọn náà bá ti ń ṣe nǹkan tọkàn rẹ̀ ò wá balẹ̀ àwọn àfáàṣà níṣó kí wọ́n sọ pé ọ̀rọ̀ yìí wà fún múmi ní o kìí ṣàwọn tọkàn wọn ti kú o tí ò fẹ́ rí ọkàn fún o ẹni tó jẹ́ pé ibi tí wọ́n gbé igbó ni wọ́n gbé sí lẹ́nu oúnjẹ tí wọ́n bí tí wọ́n ní kó náà tọ́ pẹlẹbẹ ni wọ́n já sí lẹ́nu láti kékeré ibi tí wọ́n ti ń ṣáàdá àwọn jàgùdà téèyàn bá ń lọ kí wọ́n jàgbà ń fà yóò wò pé téèyàn máa já nǹkan gbà àbí kéèyàn máa yóò rò pé nǹkan dáadáa ni mo rántí ìgbà kan tá àwọn poli Ìbàdàn ti pẹ́ o àwọn bọ̀bọ̀ kan wọ́n fọ́ọ̀mù club wọ́n pè ní brivers club brivers ṣé mo tún mọ brivers wọ́n sọ pé àwọn ti brive ẹ̀ ẹlòmíràn wà pẹ́ǹtì ìyẹn báírò làwọn ìyẹn táwọn pè ní báírò ìkọ̀wé ẹ̀ ẹwà àti wọn àwọn ah, ti bírífù ẹ̀ kò wá yá àwọn yòókù bọ̀ ó ti yé mi mo tún mọ ọmọ kílọ̀bù yẹn mi ò sínú bírífàs kílọ̀bù o ṣùgbọ́n fẹ́ kémi náà jẹ́ bírífàs ṣùgbọ́n bí tèmi ti wá nílé kò lè jẹ́ jẹ́ bírífàs torí ẹ̀rù ń bà mí bírífàs <laughs> wọ́n ti bírífù ẹ̀ tó ah, wá lóun wá bá àwọn ah, ti bírífù ẹ̀ nìyẹn wọ́n á gbé nóòtì ẹlòmíì nóòtì téèyàn ti kọ́ sọ́hánà oríṣiríṣi nǹkan wọ́n á jí àti bírífàs club ẹ pé wọn ò rí sí nǹkan burúkú gbogbo nǹkan kan ò rú lẹ́mí ẹ̀ wọ́n ní kì í ṣe bá àwọn èèyàn ládìsí yìí ń bá wí mùmìnì òní ń bá wí tọkàn rẹ̀ ò bá ti balẹ̀ lórí nǹkan kan inú rìwáyà míì inú ogójì àdìsí náà wá wí wà mí oníwà in aftaaka wà aftaoka káwọn èèyàn àwọn onímọ̀ ti ẹ̀ fún ọ ní fatuwa nídàájọ́ ẹ̀sìn pé nǹkan yẹn dáa kí wọ́n tún máa wá fún ọ ní ìdájọ́ ẹ̀sìn náà kó dáa pé ẹ̀ṣẹ̀ náà ni apá kan náà àfa ṣàlàyé pé eléyìí ni àwọn nǹkan tí ó hàn gbangba pé dáadáa ni kò sì hàn gbangba pípé ẹ̀ṣẹ̀ ni kẹbí àdéhìsì tí ànábì ní alhalalu bayyin walharamu bayyin wa baynahuma umurun mushtabihat la ya'lamuhunna kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò kì í mọ pé èyí tó jẹ́ ẹ̀tọ́ fojú hàn èyí tí ìṣe ẹ̀tọ́ fojú hàn láàrin àwọn ẹ̀tọ́ àti tí ìṣe ẹ̀tọ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ tó rújú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò sì wá sí kíni wọn èyí mọ̀ dájọ́ lórí ẹ̀ fámọ́nì takọ̀ ṣubú art ẹnikẹ́ni tó bá wá jìnnà sí ṣubú art fakọ̀dì tábọ̀rọ̀ alidini ni ìwà ìdí ó ti dáàbò bo ẹ̀sìn rẹ̀ àti kí ni ìjọmọ̀lú àbí ẹ̀ ó ti mọ́ ẹ̀sìn ó ti mọ́ ìjọmọ̀lú àbí ẹ̀ kàrọ̀ ń yára àháúlà lè mọ́ ọ̀rọ̀ ṣubuhat àwọn nǹkan tí ò clear àánú ẹ̀sìn yẹn dàbí darandaran tí ń daran lẹ́gbẹ̀ẹ́ kí ni lẹ́gbẹ̀ẹ́ ọba yóò ṣíkù àyíyára tá a fi ó láìpẹ́ tó bá yá ẹran ó wọnú ọgbà yẹn tó bá yá wọ́n di ọgbà yẹn a máa forí tì díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní ó kàn kó ọgbà yẹn apá kan fa ní ìtumọ̀ tó ń lọ nú ẹ̀mí yẹn pé kéèyàn gbé nǹkan yẹn jùlẹ̀ kó ṣe ti sọ pé máa ń ka ṣe à ń lè là téèyàn bá torí ọlọ́run gbé nǹkan kan jùlẹ̀ àwádà fi nǹkan tó dáa ju tó gbé jù sílẹ̀ nítorí lọ yóò so bó ṣe rí nìyẹn so kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó gbà fún wa torí náà ah, tó bá ti rí ṣe nǹkan pàápàá eléyìí náà apá kan náà àfáà tó sọ pé téèyàn bá wà ní ààyè kan téèyàn ò ráwọn àfáà ti ìmọ̀ ẹ̀sìn láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn nígbà yẹn ṣùgbọ́n ní ìsìn fóònù tiwa ogun ẹ ti kó lẹ̀ pé tó ti bẹ́ẹ̀ náà ìyẹn lè mọ̀mọ́ nọ́mbà àfáà míì náà tàbí kọ́kàn èèyàn mọ́ balẹ̀ fáwọn àfáà tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn bóyá èèyàn ń rí àwọn ṣèṣì kan pa àwọn eléyìí bí olè ni wọ́n jàre bí inú àwọn afẹ́ eléyìí kan tán èèyàn jẹ ni mo rò pé wọn tí yorùbá mọ̀ dájọ́ òun tọ́kàn yorùbá ti sinmi lórí ẹ̀ má ṣe nǹkan yẹn kódà kó lọ padà bọ́ sí dáadáa ń gbà ní lẹ́yìn ọ̀rẹ́ yìí má ṣe nínú àlàyé táwọn afáà tún ṣe òun ni pé àwọn kan tún ṣe àdìsí lò wípé ẹ̀ṣẹ̀ ni nǹkan tó ń lọ tó ń bọ̀ lọ́kàn ẹ̀ gbòdògbòdì ó fi hàn pé gbogbo nǹkan tọ́kàn èèyàn bá ti tí ò bá ti dààyàn láàmú nú ọkàn gbogbo ẹni dáadáa kì í ṣètumọ̀ ẹnìyẹn èèyàn ọkàn èèyàn ó lè má dàrú lórí nǹkan torí pé èèyàn ò nímọ̀ nípa ẹ̀ nítorí pé èèyàn ò ṣe kí ni èèyàn ò nímọ̀ nípa ẹ̀ rárá àpẹẹrẹ rẹ̀ nìyàwó ẹ̀gbọ́n èèyàn tàbí àwọn àbúrò èèyàn tíyàn ya bọ̀ tó tíyàn ẹ káàbọ̀ dádì ó kàn bẹ́lú ẹ láyà dìmọ́ra yín nínú ìṣẹ̀rí Islam kò correct ṣùgbọ́n ó rí pé tíyàn bá ọ̀yàyà ni wọ́n kò ní ah, obìnrin yẹn lọ́yàyà àlọ́ ah, náà láìkì òun àwọn ah, máa ń kírun dáadáa bàbá ọkọ òun pé ọkàn wọn kò sí nǹkan kan tí ó yẹn kí ló fà á torí pé wọn ò ní mọ̀ nípa nǹkan yẹn ó máa ń gbọ́ pé kéèyàn mọ́ gbowó èlé tó ń gbà sówó èlé ni ṣogúndógójì àwọn tó kówó lẹ̀ báyìí fún ni ṣogúndógójì ẹ̀dínmọ́ ṣùgbọ́n tó bá ń ṣiṣẹ́ ìjọba bóyá tíjà ni àbí lẹ́kítọ́rà àbí civil servant tí gọ́ọ̀mẹ̀ntì bá gbé car loan jáde ọkàn rẹ̀ ò ní lọ bẹ̀ pé rìbá ni yóò gbà kódà tàbí tí wọ́n bá gbé housing loan jáde gbogbo ẹ̀ ni yóò gbà pé wọ́n máa yọ in fact wọ́n láìkì tí yẹn wọ́n máa yọ ọ̀nà sálárì yẹn díẹ̀díẹ̀ kò ní kò ní rú yẹ́lẹ́mìí ẹ̀ kò rọ̀ǹkì torí pé kò ní mọ̀ wípé nǹkan yẹn náà haramu ni níjọ́ tó bá ti gbọ́ tó bá jẹ́ múmi ní ẹ̀rí pé ọkàn rẹ̀ ó máa mì kò ní lè fẹ́ gbà mọ́ irú ẹ̀ ní kóbìnrin dá travel àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àsìkò ànábì wa sallallahu alaihi wasallam al-birr husnul khuluq yẹn ká dì mú dáadáa tó bá sọ pé ní rí ní ò gbọ́dọ̀ mọ́ níwáàrí ìwáàrí gan láti mọ̀ abẹ́ lọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa yìí tí ọlọ́run ti ṣe fún wa ọlọ́run má kan ó bàjẹ́ ń bẹ̀ ṣe fún wa ọlọ́run kò ṣe wá lẹ́ni rí kò ṣe wá tún gbogbo wa ṣe àtàwa táwọn sọ̀rọ̀ àtẹ̀yìn tún gbogbo wa ṣe ọlọ́run jẹ́ abánabi wọlé ọlá kábánabi wọlé ọlá jà wà lẹ́yìn rọ̀bánà allahumma rọ̀bánà látọ̀ ìrìnàṣínà àkọ́nà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 وفي الآخرة يا وقنا عذابنا اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته